ẹ̀kọ́ kọkàndínlógún tómásì gbàgbọ́ lẹ́yìn ìgbà tí jésù jí dìde kúrò nínú òkú ó fi ara han àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sọ ọ̀rọ̀ pẹ̀lú wọn ó sì bá wọn jẹun ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ tómásì kò sí láàrin wọn kò gbàgbọ́ pé jésù ti jíǹde ó sọ pé bí kò bá ṣe pé òun rí àpá èso ní ọwọ́ rẹ̀ kí òun sì fi ọwọ́ kàn án òun kò lè gbàgbọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan jésù tún fi ara hàn wọ́n ní ìsinsìnyí tómásì wà níbẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti rí i nínú àwòrán yìí tómásì kúnlẹ̀ lórí eékún rẹ̀ lẹ́sẹ̀ jésù ó sì wí pé olúwa mi àti ọlọ́run mi tómásì kò ṣe aláìgbàgbọ́ mọ́ jésù wí pé ìwọ gbàgbọ́ nítorí pé ìwọ rí mi alábùkún fún ni àwọn tí kò rí mi tí wọ́n sì gbàgbọ́.